adúpẹ́ lọ́wọ́ ọlọ́run níbi tó bá wa dé níbi tó mú wa lọ gbogbo ibi tí à ń fọkàn sí pé ọlọ́run máa mú wa dé dandan ni a máa débẹ̀ mo sọ fún yín lọ́jọ́ tòní mo ní pé a ní àlejò gbòógì obìnrin bí ọkùnrin tó ń ṣiṣẹ́ takuntakun nínú iṣẹ́ mi wọ́n wà láàrin wa àwọn tí wọ́n mọ oyún ìgbín nínú ìkara àwọn tí wọ́n mọ tìfun tẹ̀dọ̀ bíbélì tó jẹ́ pé ọlọ́run ló fi ìmọ̀ ẹ̀ ló fi ń yé wọn. màmá wa nínú olúwa obìnrin takuntakun obìnrin bí ọkùnrin prophetess kẹ́hìndé prophetess kẹ́hìndé ọmọ méjì wíníwí lójú orogún èjìwọ̀rọ̀ lójú ìyá ẹ̀ náà wà nílé agodo pẹ̀lú wa prophet kẹ́hìndé ayété màmá wa ẹ bá wa kí gbogbo ara lé. ẹ kú dédé àsìkò yìí o. ẹ gbóhùn sókè ẹ gbóhùn sókè. ẹ kú dédé àsìkò yìí o. <laughs> màmá wa lọ́jọ́ tòní ẹ sọ fún wa wípé ọ̀rọ̀ tá a fi máa máa jomi tó ro ọ̀rọ̀ òun ni àwáwí àwáwí ẹ gẹ́gẹ́ bí ọlọ́run ṣe fi ràn yín mọ̀ pé bẹ́ẹ̀ náà lè ṣe máa fi òye lè máa fi yé wa lọ́jọ́ tòní ó yá ó dọwọ́ yín. ẹ jẹ́ ká gbàdúrà hmm. orúkọ jésù àmín ìrayà gbé ọ̀gá pa ọpẹ́ wa àmín fún wákàtí àti àkókò yìí èyí tí ẹ mú wa rí ọlọ́run gba ìyìn wa àmín jẹ́ ní ti ẹ̀ṣẹ̀ wa lo àdáríjì wa àmín jésù máa bá wa lọ. àmín. yà wá sí mímọ́. àmín. ọ̀rọ̀ rẹ méjì mẹ́ta náà tá a fẹ́ sọ ọlọ́run ọ̀rọ̀ kìkì ọ̀rọ̀ bá wa sọ̀rọ̀. àmín jésù. a máa yìn ọ́. àmín. a máa gbé ọ̀gá. àmín jésù olúwa wa. àmín. ẹ ṣé mà ohun tí a fi bára wa sọ̀rọ̀ náà ni àwáwí. mọ́mì lórí ká tó kàn sí lórí àwáwí yẹn ìbádà tẹ bá bá mi gbóhùn sókè díẹ̀ jù báyẹn lọ inú chọ́ọ̀chì lẹ́wà yìí gbogbo àgbáyé ló ń wò yín báyìí. praise the lord. hallelujah. praise the living jesus. hallelujah. a ń sọ̀rọ̀ nípa àwáwí. Mhm. kí ni ohun tí a ń pè ní àwáwí? àwọn ènìyàn fẹ́ràn àwáwí púpọ̀ púpọ̀ mm. níwájú ọlọ́run. Mm. àwọn ènìyàn dẹ́ṣẹ̀ mm. ṣùgbọ́n wọn ò gbà pé àwọn dẹ́ṣẹ̀ wọn á tún máa fi àwáwí kún hmm. kò dẹ̀ wùn mí kí n ṣe o so hmm. mọ̀ pé wọ́n ló kọ̀ sí ẹ̀ hmm. kò dẹ̀ wùn mí kí n rìnrìn yó lágbájá ló jẹ́ kí n rìnrìn báyìí mọ́ mi ẹ̀yin lẹ jẹ́ kí n hùwà báyìí kàkà kó sọ ohun tí ó dẹ́ṣẹ̀ lé lóko ti mọ̀ pé òun ti dẹ́ṣẹ̀ mo ti dẹ́ṣẹ̀ ṣùgbọ́n kò ní sọ bẹ́ẹ̀ ó tún fìdí ẹ̀ yé wa ó fìdí ẹ̀ múlẹ̀ ó tún jẹ́ kó yé wa dáadáa nínú bíbélì ẹ jẹ́ ká lọ sínú ìwé Jeremáyà jeremiah orí kẹta ẹsẹ̀ kẹtàlá ó bá wa sọ̀rọ̀ níbẹ̀. jeremiah orí kẹta ẹsẹ̀ kẹtàlá ṣáà jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ pé ìwọ ti ṣẹ̀ sí olúwa ọlọ́run rẹ hmm. àti pé ó hmm. sì tú ọ̀nà rẹ̀ ká fún àwọn àlejò lábẹ́ igi tútù gbogbo mm-hmm. ṣùgbọ́n ẹ̀yin kò gba ohùn mi gbọ́ ni olúwa wí. praise the lord. hallelujah. ṣàjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ pé. kìkì pé kò ṣàjẹ́wọ́. jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ pé hmm. ìwọ ti ṣẹ̀ sí olúwa. olúwa gbà mí lágbàtán. hallelujah ma. hallelujah. ọ̀mùtí tó mutí yó hmm. ṣebí n tó wà lọ́kàn ẹ̀ ló mutí yó sí hmm. ló bá ki ọmọge mọ́lẹ̀ ló bá bá sùn nígbà tó ṣe tán ojú ẹ̀ bá wálẹ̀. ah lágbájá kí ló dé tó ṣe báyìí ah ọtí tí mo mu ni hmm. bíbélì dẹ̀ jẹ́ kó yé wa wípé ohun tí ènìyàn fẹ́ ṣe inú ọkàn rẹ̀ ló ti ń wá kí ló mutí lé lórí ọmọge tó ti ń lépa hmm. láti ìgbà yìí tó ti ń tíráyé ẹ̀ tí ò tí ì rí mú máa mu sẹ̀ hmm. á dẹ pápẹ́ á dẹ̀ mú ó dẹ̀ mọ̀ pé nǹkan tí òun fẹ́ ṣe ẹ̀ṣẹ̀ ni àwa máa wá ṣe àwáwí ọtí tí mo mu yẹn ni ọlọ́run tí kì bá ń ṣe. mi dẹ̀ fẹ́ mú o. Ah, òun ló fún mi lọ́tí yẹn a <laughs> ah, mo dẹ̀ mutí yẹn tán ló dẹ̀ jẹ́ kí n hùwà báyẹn ìmídékìlẹ̀ tó ti mọ̀ pé o ti dẹ́ṣẹ̀ ó yẹ kó o lè sọ wípé olúwa dáríjì mi ó tún fìdí ẹ̀ nínú ó fìdí ẹ̀ múlẹ̀ nínú ẹsẹ̀ bíbélì yẹn hmm. psalm fifty one psalm fifty one verse four psalm fifty one fifty one verse four ipe kàṣà má máa ṣe àwáwí asán hmm. gbogbo ohun tá a bá ti mọ̀ pé a ti dẹ́ṣẹ̀ ni psalm fifty one verse four mm-hmm. ìwọ ìwọ nìkan ṣoṣo ni mo ṣẹ̀ sí tí mo ṣe búburú yìí níwájú rẹ kí a lè dá ọ láre oh. nígbà tí ìwọ bá ń sọ̀rọ̀ mm-hmm. kí ara rẹ kí ó lè mọ́ mm-hmm. ní ìgbà tí ìwọ bá ń ṣe ìdájọ́ kíyèsí hallelujah ma mm, hallelujah praise the lord hallelujah ta ni à ń ṣẹ̀ sí mà. ọlọ́run ni. ọlọ́run là ń ṣẹ̀ sí òpùrọ́ ẹlẹ́ṣẹ̀ ni. Hmm, kábíyèsí. èké ẹlẹ́ṣẹ̀ ni ìmùtípara ẹ̀ṣẹ̀ ni àgbèrè ẹ̀ṣẹ̀ ni panṣágà ẹ̀ṣẹ̀ ni àìgbọ́ràn ẹ̀ṣẹ̀ ni ìrédè òru ẹ̀ṣẹ̀ ni olè ẹ̀ṣẹ̀ ni ìpànìyàn ẹ̀ṣẹ̀ ni ta ló ṣe fún ọlọ́run ló ṣe ẹ̀ṣẹ̀ yẹn sí. àyẹn ah, ni pé àwọn tó ń wò pé mo fẹ́ ṣọmọ làkejì mi níkà mo fẹ́ jẹ́ lẹ́sẹ̀ yẹn ni pé ẹni yẹn gan ni wọ́n ń ṣe. ọlọ́run ni kábíyèsí. ó ní tí ẹ o bá ti tẹ ọmọ ẹnì kejì rẹ mọ́lẹ̀ èmi ọlọ́run ló tẹ̀ mọ́lẹ̀ bó o bá sì ṣe búburú pẹ̀lú ọmọ ẹnì kejì rẹ èmi ọlọ́run ló ṣe búburú sí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwa wí ni ẹ jẹ́ ká lọ sínú ayé ká fi bára wa sọ̀rọ̀ sàmà nígbà tí ènìyàn ọ̀gá ilé iṣẹ́ ó fi ọmọ sí ìdíṣẹ́ máa ṣiṣẹ́ yìí nìṣó ó mọ̀ wípé ọ̀gá mi ń gbowó nígbà tóun dẹ̀ máa mú àrékérekè tí ó bá lù mọ́ nígbà tó gba owó tán iṣẹ́ tó ṣe ló bá líìkì síta kàkà kó tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ yẹn á wá máa wá àwáwí fún ọ̀gá ẹ̀. ẹ pé wọn wọn sanwó iṣẹ́ mi déédéé. pẹ́ẹ́ wọ́n ya òun ni. mi ò rówó mọ́tò ni àti rówó fi jẹun ni òun ló jẹ́ kí n ṣe báyẹn ọ̀gá. kó kọ̀ràn kó wólẹ̀ kó sọ fún wípé hmm. ọ̀gá torí ohun báyìí ni ṣùgbọ́n ohun tí mo ṣe mo mọ̀ pé mo ti dẹ́ṣẹ̀ hmm. kàkà kó ṣe bẹ́ẹ̀ àwáwí ni ṣé ọkọ ò kì í ṣàwáwí fún ìyàwó ẹ̀ hmm. ṣé ìyàwó ò kì í ṣàwáwí sí ọkọ máa ṣé ọmọ ò kì í ṣàwáwí sí òbí má jáde o ti géètì yẹn fún mi o nígbà tó bá rí i pé màmá lọ tán àbí bàbá lọ tán a bọ́ọ̀lù á bẹ̀rẹ̀ sí ní gbá bọ́ọ̀lù a máa gbá bọ́ọ̀lù káàkiri nígbà tó bá farapa lábá wọlé pàtí ìyá bá wá dé kí ló dé tó o ṣe báyìí ó ti pààrọ̀ gidi gbà ó ṣe wá sùn ó fẹ́rẹ̀ ń ni kí ló wá ṣe ẹ́ láì mọ̀ pé ó ti fọpá àbí ẹsẹ̀ dá kí ló fẹ́ sọ. àwáwí. kí ló wá dé ló wá dé tẹ́kọ̀ ẹ́ eh, ìgbà tí ṣé bí mo ní kó má jáde mọ́ ìmí kò rí bẹ́ẹ̀ ìgbà tí mo fẹ́ jáde ìgbà tí kinní kan á bẹ̀rẹ̀ sí ní ṣe àwáwí. Hmm àwáwí àtúnwí asán tí kò mú kankan jáde màámi ò sì ní kí n má jáde mo jáde mo gbá bọ́ọ̀lù mo sì dá lápá hmm. ẹ dáríjì mi àwáwí àwọn ènìyàn pọ̀ níwájú ọlọ́run ẹ̀ṣẹ̀ dẹ̀ pọ̀ tí àwọn ènìyàn ń dá sàmà ẹ jẹ́ ká tó lọ sínú èsíkẹ́lì yẹn èsíkẹ́lì nítorí àkókò wa ni èsíkẹ́lì eighteen èsíkẹ́lì eighteen ẹsẹ̀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 kò sí nǹkan míì fún ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe ikú. Hmm, kábíyèsí ọlọ́run. ó ní ẹ̀yin ò wá ṣe kú. Hmm. kí lẹ fẹ́ kú sí ní ẹ̀ṣẹ̀ sí. nígbà tẹ́mi fúnra mi ti kú fún yín. ẹ̀hẹ́ a ti rán ọmọ rẹ̀ kan ṣoṣo láti kú fún ẹ̀ṣẹ̀ wa kí ni wá kí ni gbọ̀ngàn tó ń fi ẹ̀ṣẹ̀ kan jésù mọ́ àgbélébù sí i. kábíyèsí. tẹ́ ẹ bá wo gbogbo orílẹ̀-èdè ayé nísìnyí sìtánì ló dẹ̀ ń jọba hmm. ẹ gbọ́ ó ní ó dára láti kọ́ ẹ̀kọ́ nínú òwe òwe jésù ọmọ onínàkúnà hmm. ẹ rí i pé ìgboyà ló fi gba ohun ìní lọ́wọ́ bàbá ẹ̀ torí pé ó fẹ́ ṣe ayé ó fẹ́ ṣe fàájì ó fẹ́ jẹ ó fẹ́ mu ó fẹ́ ná ó fẹ́ lò ó fẹ́ di ẹni táyé ń fẹ́ ó fẹ́ di ẹni táyé ń fẹ́ ó fẹ́ dolókìkí ẹ̀gbọ́n mà ó bá fi ipá gba ohun ìní lọ́wọ́ bàbá rẹ̀ ló bá bá tiẹ̀ lọ hmm. ṣùgbọ́n ọlọ́run ń bàbá tó wò pé kò ní pẹ́ kú ọlọ́run bá mú ẹ̀mí bàbá gùn gbogbo ohun tó fi wò bìà ojú kòkòrò tó fi gbà lọ hmm. ẹ gbọ́ ó bá nà tán. ah màmá ẹ ṣe mo mọ̀ pé ohun tá a dánu lé lórí ìyàwó àwì ogun jáǹtì rẹ̀rẹ̀ bí mo ṣe ń wo iyẹ̀ ṣì máa padà wá lẹ́ǹkan sí o ṣùgbọ́n ẹ jẹ́ ká délé agodo lọ́hùn ká tún wá padà wọlé ẹ máa tẹ̀síwájú níbi tẹ bá ba dé a tún máa tẹ̀síwájú lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ̀yin èèyàn wa ẹ máa kú kalẹ̀ àwáwí lohun tá à ń fi ọ̀rọ̀ jomi tó rọrọ̀ lónìí nílé agodo pẹ̀lú màmá wa prophetess Kẹ́hìndé Ayédè à ń bọ̀